أن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا بفضل أتركات الجسوم أنا بفضل sọlọ́mà fún àtà láti ẹgbẹ́ ọ̀pọ̀ àmín àmín pẹ̀lú ìtẹ̀sẹ̀ olùkọ́ àmìtàbà àti ìtọ́ ọlọ́sùnmọ́ kẹ́kà gbára wa ní níyànjú gẹ́gẹ́ bí ìṣe wa lẹ́kọ̀ọ́ torí pé ní ọmọ ènìyàn ó ní ìtají ọmọ tara agbélé mi dáadáa tí a ń ṣe orí mi àti tí a ń gbà nípa ìmọ̀ ẹ̀sìn tí a ń wá fáwọn bá tẹnu ẹ̀kọ́ tí ẹ̀sìn wá tó bá ní ìmọ̀ kan ìmọ̀ rẹ̀ ẹ̀ka náà tẹnu ẹ̀kọ́ tí mọ̀ yẹn ló dìde tí ó wà àìlẹ́kọ̀ọ́ torí pé ẹ̀sìn làwọn yóò wà fún un àlùbẹ́sẹ̀ láti mọ́ àbí ẹgbẹ́ta fẹ́mọ̀ inú ẹ̀sìn ọ̀ràn èèyàn ni wọ́n yẹ kí lọ́wọ́ pẹ̀lú bí àlùwájú àwọ́ wájú nígbà bẹ́ẹ̀ fi àtàkùn lọ bí ọ̀ràn èèyàn ló jẹ́ wájú káyé pé nǹkan tó jẹ́ àlùmọ̀sàhápò nígbà bẹ́ẹ̀ fi àtàkùn lọ ló jẹ́ mọ̀sàhápò èyíkéyìí tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo gbìyànjú wa tá a bá ṣe láti ọjọ́ ẹ̀sìn ọlọ́run báyé tó mọ̀ jẹ́ ẹ̀sìn fún wa láti rẹ̀ pé ní ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìgbìyànjú sí bí ẹ̀sìn òun nílé bákan náà òun yóò jẹ́ kí ẹ̀sìn máa bẹ lórí àlàáfíà ẹlẹ́kọ̀ọ́ abáyọ tó ní wẹ́ẹ̀sì tó kàn torí tọ́lọ́ tí ń bá ń lò lílò ẹ̀yẹ tí ẹ kẹ́sì rẹ̀ lálàáfíà tó bá bí ń sàbàlẹ̀ bá ní nǹkan ẹ́ kí ní ìjọba ń àwùjọ ẹ̀yẹ àwùjọ ẹ̀yẹ lálàáfíà yana fage اتخذ الناس رؤوسا جهالا àwọn aláìmọ̀kànlá nínú àwọn tó ṣe àfá àwọn bá wọn parọ́ ọ̀sùn ìlú ní wọn di ẹgbẹ́ wọn jẹ́ mufti ní wọn bí rẹ̀ lọ fàáfà òbẹ̀rẹ̀ èrè ẹlẹ́mí àwọn bá wọn sọ̀rọ̀ láì nínú ṣùgbọ́n tí wọ́n ti láàánú ni pé àwọn òní sọ fáwọn òní ìmù kódà oríṣiríṣi òye lẹ́sìn mọ́ fọ́nra wọn ẹ̀nẹ́mẹ́rin ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fà gbogbo kíni gbogbo ayé ayélujára fàdọ́lù fọ àtọ̀lù àwọn sọ̀lù wọ́n tó máa sọ èèyàn nù. ayélujára ní bí bẹ́ẹ̀ ṣiṣẹ́ fún ẹ̀sìn tó lálàáfíà ó ní í ṣe pẹ̀lú kí ara wọn tó kọ̀ mọ́ ẹ̀sìn yẹn bá máa kà á bá máa lò. ẹ̀sìn lórí àlàáfíà gbogbo àdéhùn sọ fún akẹ́ni kakọ́ mẹ́ẹ̀kù ọ̀ràn ẹ̀yẹn ni àbí ọ̀ràn ẹ̀yẹn ni ní gbogbo ọ̀nà ẹlẹ́jọ́nà ẹ̀yẹn alifárdìlẹ̀ àìní ọ̀ràn ẹ̀yẹn tẹ́nìkan òye bẹ́nìkan jìbí ìtọ́sí pé wọ́n sì wọ́n lọ́mọ fúnra rẹ̀ ní àdáde mi ti mọ̀ ẹ́ àbí kí ìyàwó ọkọ mi ti mọ̀ ẹ́ tí wọ́n yàwó lórí mọ́ kí tọkọ rẹ̀ òbí ìbẹ́ ẹgbẹ́ ní àwọn yẹn lè bá wa gbé fẹ́ẹ̀kọ́ bá ti mọ̀tọ́ gbogbo àwọn ìkílò náà ọ̀nà yẹn náà tó yẹn náà pẹ̀lú alifárúkì ìfà ó fi hàn pé ní inú ẹ̀sìn ọ̀nà yẹn ní gbogbo ọ̀nà tí ó bá jẹ́ ọ̀nà yẹn ọlọ́dọọdún yóò jẹ́ ọ̀nà yẹn àwùjọ tọ́lọ́dọọdún tọ́lọ́dọọdún bá sílẹ̀ kí ló jẹ́ fẹ́ ni ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀gbẹ́ yẹ báyìí bọ́ bá fi lẹ́ ńkọ́ àwùjọ ìbàjá àwùjọ ẹlẹ́sẹ̀ àìlẹ́kọ̀ tó wáyé gbogbo gbogbo àwùjọ àwa náà ti wọ́n ẹnu rẹ̀ tí wọ́n sì tó ọ̀rọ̀ ìrìn àwọn kan ti bá wa dé. so ìmọ̀ ẹ̀sìn lọ́lọ́run wa sánú àtàlá a máa fi gbé nígbà. ومن يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات ọlọ́run gbogbo mọ̀mìnú látàgbéga fún gbogbo mọ̀mìnú ní ẹni gíga ní máa ma ká ní ìmáàmù tó bá jẹ́ mọ̀mìnú ẹni gíga ní yàtọ̀ tẹ́tẹ́ fẹ̀rẹ̀ ṣùgbọ́n wà lẹ́bí náà ó tulẹ̀ ẹni mọ̀ ṣùgbọ́n táwa fún nímọ̀ àgbéga tí wọ́n gbé ní dàrọ̀ dáa ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ní tiwọn ẹ̀nà fi wípé ní àsìkò tí mo wà ní ẹ̀sìn kí é sípò ẹ̀yìn tí ẹ bá kọ́ mọ̀ tó kọ́ bó ti yẹ kó kọ́ etí ń ṣe yẹn ojú kó mọ ẹyẹ nẹ́fìlà lọ pẹ̀lú ìkírun etí ń ṣe yẹn ojú kó mọ gba àwẹ̀ lọ kí láwẹ̀ ọ̀nà ẹ̀yìn torí pé ìyẹn nẹ́fìlà ìgbà àwẹ̀ fáìdà rẹ̀ àǹfààní rẹ̀ yóò padà sọ́dọ̀ ẹniyẹn nìkan àìbẹ́ẹ̀kọ́ gọ́tẹ́ ẹ̀ bá nímọ̀ ìmọ̀ yóò ṣàǹfààní fún òun yóò tó ṣàǹfààní fún àwùjọ kí ẹ̀ tó wáyé ìtàn pọ̀ báyìí ní méjèèjì pọ̀ ẹ̀kọ́ ọmọ kò fi ṣeré bákan náà ìmọ̀ ṣiṣẹ́ olóore tá a sọ yìí náà fún àlùfẹ́ òrè lórí òrè tó gbóhùn tó àwọn kẹta bá ṣe ní ẹ̀sìn á ṣe pẹ̀lú kí ni pẹ̀lú ìmọ̀ ọlọ́dún wà láti ẹ̀sìn fún ọmọ ilé ìsàlákà bí ẹ̀lì ní ọmọ ọ̀tọ̀ pàǹtọ̀ bá ní mọ̀ ń parí àfihàn sílọ̀ irun láti mọ̀ ìmọ̀ láìsí àwẹ̀ lágbà ní ìmọ̀ láìgbà ìyàwó láti ní ìmọ̀ láìsí ìsìnkú láti ní ìmọ̀ láìsí akómọ abẹ́bímọ akómọ ìmọ̀ láìsí ìyẹnfẹ́yàwó ní àbọ́kọ́yàwó lẹ ìmọ̀ nínú ọmọ pé ní gbogbo ẹ̀ka ló ní ìmọ̀ ń dásí nínú ẹ̀rọ ìyẹn ní ẹ̀sùn tó nímọ̀ bá ṣe tó fìmọ̀ ṣe ẹ̀ lè fi wẹ́ni tí ò nímọ̀ àbí ọlọ́mọ ńlá yóò pẹ̀lú lẹ́dínà yà á làmúná wọ̀n lẹ́dínà láyà á ìnáma ya tàbá káwù olùn àlùbáàbù onímọ̀ àtẹ̀sílẹ̀ ní máa ilẹ̀gbẹ́ ọ̀rá wọn ṣùgbọ́n olóyè lọ́rọ̀ yóò lù wọ́n ti gbogbo rẹ̀ onímọ̀ àtẹ̀sílẹ̀ onímọ̀ lẹ́sù àwọn onímọ̀ àti aláìní lẹ́sù sáwà ìṣòdodo torí pé ní ẹ̀sùn tó ní wọn bá ti yóò ṣe bẹ́ẹ̀ tó ṣe mú wa aláìmọ̀kan ṣe kò síbi tí ò lè jáde tọ́nà bá ní kọ́lá afá àgbèrè tó ń tọ́ sọ́nà o lè ṣe dáadáa tí o bá sì ní o lè ṣe lọ́nà tí o ní dá yẹn ló fẹ́ kí amẹ́rin lórí pé kọ́ yìí gbọ́ kamẹ́rin lórí ẹ̀ bákan turukuta sílẹ̀ ẹ̀yìn kẹfì ọ̀nà bá ní sí rímọ̀ ó ṣe kí ni ó pọ̀ wàmọ̀ báà gbogbo ìpínlẹ̀ wà àbílẹ́bù tọ́nà sílẹ̀ fún wa àwọn ni ká mọ́ yọ̀lẹ́ a mọ̀ rí ìmọ̀ pẹ̀lú kalọ̀lì tó pẹ̀lú kalọ̀lì kalọ̀lì tó kalọ̀kọ́ ìmọ̀ kakọ̀ fardu àìní lórí wa àti fardu kìíní kìfáyà ìdílé tó wù kọ́ òun ẹ̀dẹ́ ìwà lórí tó bìí ìtọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀yàn bọ́ọ̀sì kí wọ́n kọ́ èyí tó bá tó jẹ́ fábẹ́tì fáyà pé à ah, kíyàn lè sọ lárúbá kó lè kọ́ mọ́ nítorí kó lè ṣe wá sí wọ́n tó bá lélẹ̀ kí n tó súnmọ́ tó bá bú dáadáa bẹ́ẹ̀ kọ́ tó ti gíní kọ́ tó ṣe yẹn lẹ́kọ̀ọ́ ọkọ̀ tá ara rẹ̀ tó yọ̀rìn rẹ̀ pé ọtúkọ́ ti àwùjọ náà pọ̀ ṣùgbọ́n tá a sọ yìí ayé rẹ̀ ni wọ́n ṣe lẹ̀ ètò ayé gan ògbà bẹ́ẹ̀ ayé bẹ́ẹ̀ kódà ìmọ̀ ayé táyẹ̀ fi ń jẹun láyé bẹ́ẹ̀ kọ́ ó yàtọ̀ síra wọn kálí gbogbo wa náà kálí mẹ́díkù dọ́kítọ̀ hmm. ẹ̀kọ́ jẹ bẹ́ẹ̀ ẹ̀mí ó jẹ ẹnjìníà àbí ẹ̀mí ó jẹ nǹkan mi lẹ́nà lè tó bẹ̀rẹ̀ àti wọ́n lè kọ tọ́kọ̀ fádókè fáyà tó fádó àínú pọ̀ ẹ̀ tọ́ndì àpá àtàmúsámú yóò wà gbogbo akọ́lá lè jù bẹ́ẹ̀ ìtọ́ ayégbénú àgbẹ̀tọ́ nínú ìgbàlẹ̀ olùwájú àfà kódà mo ti jẹ́ tó dá tó ètò ní òwọlé lọ́rọ̀ ayé lọ́dọ́lọ́gbà wá ṣe nínú àwọn díẹ̀ tí ó pọ̀ tọ́lọ́gbà wọ láyé rẹ̀ ètò dání pàápàá jùlọ nírú àwùjọ ta wà yìí tó yẹ pé àwọn onímọ̀ ẹrú bẹ́ẹ̀ ò tíì tó tábà ń kọ́ ọmọ kí wọ́n ti fi sékè o ìmọ̀ àlùkìtàbù wa sunna bí fáàmì kiri fẹ́láfẹ́lẹ́ ó mọ̀ ní tọ́tọ́ bá ní àìmọ́ ya wọn àbá tọ́tọ́ bá pọ̀ ẹ̀nà ti tó ọdẹ eré àmì ọdẹ pé àfá ẹni tí wọ́n fẹ́ tó bá ti káwọ́ àtúnà mọ̀ ní rí tó ń dúdú lé tó ṣe gé kò ṣe pọ̀ àìpẹ́rú ìmọ̀ yẹn gan òdì àti wọ́n mọ̀ òdì pọ̀ tó ẹlò ní ilé mi ló ń lọ kọ́ ìmọ̀ ìdí ìmọ̀ yẹn já ẹ̀sìn lógun ni èmi ń tako ẹ̀sìn ni pátákó bá ń gbà mí lọ́dọ̀ tí ò ní kan ṣe tẹ́ bá ti gbé bọ̀nà ọ̀nà ló lè dákẹ́ tẹ́lẹ̀ ti kan lẹ́yìn àbí nígbà tẹ́ ìgbà kọ́lẹ̀ ti lọ́yà ẹgbẹ́ tó àjáde tẹ́ rí ẹgbẹ́ ló dákẹ́ pọ̀tẹ́ ẹni tó ń lọ kẹ́kọ̀ọ́ òun mọ̀ tàbí ọgbẹ́ yóò mọ̀ kó àwọn ìwé ìdìbò lẹ̀ fún yẹn àyíkẹ́kọ̀ọ́ irú rẹ̀ ní oní ọ̀rọ̀ mẹ́fìfì àti ilé mẹ́tìfáyé ti ń ṣe láwùjọ àti àwọn bá ti ọ̀rọ̀ yẹn fẹ́ẹ́ fún ọ̀tọ́ náà kí ó díẹ̀ díẹ̀ mẹ́ta rẹ̀ lórí àwọn ènìyàn sọ ìmọ̀ bá ń sọ ònìmọ̀ kí lọ́lọ́run kí láàrin sọ bàbá ní gbogbo akọ́lá lọlẹ̀ tó bẹ̀ ṣùgbọ́n agbọ́dọ̀ náà tó mọ̀ tó tó tí wọ́n lè mọ̀ dájú ẹ̀sùn fáwọn èèyàn tí wọ́n sì lè mọ̀ ṣẹ́kẹ́ni fáwọn èèyàn lẹ́sìn wọn tí wọ́n lè mọ̀ tọ́ sọ́nà ọlọ́run fàlàwọ́ lánàá sárọ́ min kulli firqat ta'ifatun min ta'ifatun yatafaqahu fi din láwùjọ kan nínú ọ̀tọ́ ifá kárí inú wọn tẹ́kítọ́ ifá àwọn èèyàn kan ẹ́n lọ́lá nàfárọ́ nìkúlí fíkọtí nínú tọ́ ifá tó bí àtàfàkọ̀ òfìtì yìí láwùjọ kan kárí àwọn tẹ́lẹ̀ pé àtàfàkọ̀ òfìtì náà lọ́gbẹ́sìn yìí wàlí ó ń dèrú kọ́wùmọ̀ ọ̀hún ìbárọ̀jà ó èlé yìí táwọn èèyàn bá wọn bá wọn kálíbà máa yóò ń fi ìlú kọ́ máa rẹ̀ láwùjọ ọ̀nà kan dáa fi ń kọ́ ìmọ̀ kalọ̀ lẹ́tú kalọ̀ kọ́mù bákanáà fòdóró ìhàlàkọ́ kama wá hálẹ́kọ́ báyìí ilé ìtú báyìí ní ìtàkọ́kọ́ lọ ẹgbẹ́ ẹ̀kọ́ torí pé àwọn òfin tó délé kí ó lè mọ̀ dé hálẹ́kọ́ tí ó lágbé fálẹ́ǹsì ìní ó wà lọ́sàn-án gbà mí àbí ní ìjọba ká ọ̀pọ̀lọpọ̀ ìyẹn lọ bí iṣẹ́ tí ìbá rí pàtàkọ́ ń lọ láti fi múmọ̀ kó mu lẹ́lẹ́kejì tẹ́wá ní èyí ó di túrù ilé pé lọ èyí lè dà fáìsì tí ó lè mọ kàtírà àbí aláàdò pé alùpàá kákà máa gbọ́ wá àti lásán ni bó ṣe rí láwùjọ tó wáyé ni o tẹ́ bá lọ alùpàá náà lẹ̀ lárúbáwá ìjìnlẹ̀ ìmọ̀tẹ́yìn ó mọ̀ gan yóò ju ti kíláàsì lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n alùpọ̀ máa ń rọ̀yìn fún dáadáa kò sí pé sílábọ̀sì nínú akọ́fẹ́ já yára fáàmù ti fẹ́ tán ọdún tẹ jáde lẹ́nu kò sọ́dún kẹtẹ fẹ́ jáde ń rọ̀yìn fún dáadáa ń fa ìbéèrè ilẹ̀ fún yín dáadáa kí ti kíláàsì lè mọ́ gba ìrà ìlú. torí pé ojú tẹ̀yẹ̀ fi wọn alùpọ̀ láwùjọ tó ẹ̀ nígbà tá a kò lọ́lẹ́ bíbá kìnnà ń gbọ́ àti lẹ́lẹ́ mí náà wà yóò dára lẹ́nu òní ní tíra lẹ́ni tó mọ kéwú kò sí ní tíra yẹn ìgbé kákẹ́ máa gbóhùn lásán ilé kí ó ní ọ̀sán ìra tíra ẹ bá dálùkọ àwọn àfáàyàn abẹ́ kálukú ti fi sílẹ̀ lọ́wọ́ ni tẹ́tù máa tó tẹ́tù mú ẹ̀fẹ́sì tẹ́tù sùkánù ní àtùmọ̀ tó tó kékeré àyẹ̀ máa sọ àlàyé tó yá tó kọ́ sínú rẹ̀ mi. kálukọ̀ ọmọ ìjìnlẹ̀ bàbá yóò jẹ́ kálukọ̀ tó yẹ kó sọ́lá wa tó lẹ́yìn mi náà wà ń bẹ̀ tí èso ti ti àwọn ìmọ̀jọ́ ti ti àwọn ìmọ̀. tàbí ìjọ́ ti náà wà tó kẹ́ kàṣe jẹ́ ní sọ abẹ́lé náà wá ẹlòmíì ti fojú omi ìlú ìtẹ̀kùn ṣe lè kéwù tí wàá tó yẹ ká ní láti kábẹ̀ ìwé ọdún kan ọdún méjì ẹlòmíì ti kan nítorí ká gbọ́rọ̀ tó ti lẹ́yìn nípa kẹ̀kọ́ ìṣẹ̀fálẹ́kọ̀ tó yẹ káwọn àwa òkú òkú ní kẹ̀kẹ́ lára ní alẹ́ nínú ẹ̀ òkú mọ́ bí sáńtì kàtọ́ bọ̀ tó wọ́tọ́wọ́ tí ń mọ̀ díẹ̀díẹ̀ ẹ̀kọ́ tọ́lájẹ́ ní kò sófin ibi ti ilé kí oúnjẹ òun pé ọ̀gọ̀rọ̀ ní tíra àti ìfàmù kí nìkan ní kálukọ́ ọ̀sẹ̀ ìfàlùkọ̀ kákàmọ̀ gbọ́ ẹlòmíràn lè gbà tí ẹlòmíràn máa fàájẹ́ bó ṣe wù yẹ́dẹ̀ tẹ bá rí alùkọ̀ náà lè bá jẹ́ mi sọ náà alùkọ̀ tó wọ́n bàbá àrùn yóò ti pé ìgbà síwájú bàbá tó dé káàmù ẹ̀kọ́ ṣe orí nǹkan bẹ́ẹ̀ ibi tó máa ń gbé yẹn lọ nínú alùkọ̀ ló máa ń fẹ́ ju ti kíláàsì lọ ọmọ sáyẹ̀ lóríṣiríṣi ní mọ̀ ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ àwọn afẹ́lá oríṣiríṣi àwọn béèrè ní mọ̀ ìṣẹ̀lẹ̀ tí yẹn sì mọ̀ mọ̀ pàjọ torí pé wọ́n fìrì wá ń bi òun kò mú kẹ́nà mọ́ àmú attendance àbí ẹ̀rọ̀dí sí ní ẹnìkan pé kò wá káwa máa fojú ìyẹn wò pẹ̀ ìbálòpọ̀ ní ká tó bó ṣe wà kò lọ bẹ́ẹ̀ ká dún ní mọ́ dáadáa pàápàá jùlọ àwa tí ọlọ́run ká tó mọ̀ tó sẹ́yìn tó bá mọ̀ tó lè máa gbádùn àlùkò jù méjèèjì ló ń kó pọ̀ yìí òun ní kí n ka nǹkan fúnra ẹ̀ tó lọ tó wá wá lùkọ́ tó wá gbé jùlọ sí wọ́n tó ṣí díẹ̀ sí nǹkan sí ṣùgbọ́n ìlú mi tó bá tó wá lé tó tó tó mojú kiri àlùkò ní tuntun ní fẹsọ̀ ńbẹ ẹgbẹ́ rẹ̀ mi tó bá dé àlùkò dáadáa yóò mọ ẹ̀dá tó mọ sálà tó yẹ tẹ́ni kí n lọ lé kí ó wù lé lókè ní ọ̀rọ̀ mo máa ń sọ nǹkan báyẹn kíláàsì náà pé nǹkan ẹ̀ tá à ń sọ àti kírísì ẹ̀ lọ́nà tó wọlé ju gbàùn lọ. lábẹ́lẹ́ ni ó ní bàtà mi kírísì ọ̀rọ̀ ogun àìbẹ̀kọ́ tó àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá tó ń gẹ̀ẹ́tì ẹ̀ ń gbà yẹn sínú ìtọ́wẹ́ pé dédé ìdádì kan kò sí mi lọ́wọ́ ẹni bí wọn sáré sànà yìí nílẹ̀ ń kọ kò tó wá wọnú bí ẹni tó kọ ní halikọ́pù ẹ̀gbọ́n ni wọ́n gbà fún àwọn ọmọ lẹ́kọ́ bẹ́ẹ̀ ni n tó ń kọ́ lẹ́kọ́ ẹnìkan ti kọ́ lálùkọ́ tó tó wọlé ju títí ẹ lọ. tó ọ̀nà kejì ni ní ọ̀tá fi ń kọ́ inú. èyí tó tó jẹ́ alùpọ̀ mẹ́lòó náà ló kàn lè sọ bí fòdóró dàwọ́ kàmú lọ sí dàwọ́. alihamdulilayi láwùjọ wọn sì wọ́n ní kí n dàwọ́ lọ́wọ́ dàwọ́ fi àwọn àwọn àmọ̀ gbogbo dáwọ́rọ̀ àti kọ́lábàtò lẹ̀ ẹni wà tẹ́ pé lárúbá gbogbo ẹ̀ tí ọ̀hán mú ẹ̀tí rà fún ẹ̀rí tí ó wà mọ̀ká sáfà àbí tí ó wọnú ní ṣe ìṣẹ̀lẹ̀ láàrin ìlú òkèèrè náà ti ń dé ìlú tiwa náà àrò orílẹ̀ tọ́lọ́run tó ní kó mọ̀ sójú wa náà kọ́lọ́n kọ́mọ́ jẹ́ àgbẹ̀yìn bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀yìn fàtìkó lẹ̀ ọlọ́jọ́ márùn-ún mẹ́fà ní àwọn mímẹ́ lágbóńjẹ ọjọ́ mẹ́wàá bẹ́ẹ̀ wọ́n lè pàǹpù àwọn èèyàn tó ka àwọn tó bá fún wọn táwọn afá ńláńlá wá káàkiri ilé náà yẹn wọn tó fi nímọ̀ so èyí ò gbọ́dọ̀ ní kí n kò ní kí gbogbo ẹmọ wa bá wa ẹlẹ́mi tó bá dìgbà pé yóò lọ dáwọ̀rọ̀ ń ta mo yóò mọ́tò ní ìnira láti mẹ́ni àbí wàhálà tó ṣe lọ kò ní lọ àfi wà sí àdúgbò wọn nìkan bẹ́ẹ̀ dẹ̀ ní inú fáìlì àmì ẹni báwọn pé ní àjẹ́ níbi ọ̀rọ̀ ọmọ lágbára tí ànábì ọlọ́run tí ń gba wáhìí ànábì wa Musa alayhi salam ńgbà tó fẹ́ nímọ̀ tó ọlọ́run ní kó sẹ́rìn àjò ní àtọmọ rẹ̀ ọmọ ọ̀dẹ́ ó sẹ́rìn àjò rẹ̀ pé ní sọ fún òun pé ẹ ẹ ti ẹ gàdá àná làkọ́jú làkí ná ṣe sọ́fà ná àbámọ́sọ̀rọ̀ ṣé ètí kan gàbẹ́ á gàdá àná eighty ẹ̀rọ amúkọ́ra information six so àti ìnáwó àmì ẹ̀yẹ oge yàtọ̀ yìí lè kàgbé làkọ́dé tó rẹ̀ ní ẹ̀rí pé làkọ́dé làkí náà fi sáfàrí náà àtàná sọ̀tà ah ẹnu jẹ́ náà sọ̀tà máa nà tààdì àti bá pàdé lórí ìrìn àjò ìdààmú tó pọ̀ nítorí kí ló fi ṣe ìrìn àjò tó fi wá nígbà náà tó fi torí ìmọ̀ ni o ànábì ọlọ́run tó gba wá yí ni yẹ o tó gbó náà fẹ́ níwọ̀n ní ìmọ̀ yóò ní wàhálà tó lọ́nà sí ìrìnàjò. ẹ̀wá wò ní àbíká wọn nígbà tó fi wọ́n ti dé ìkẹ́ tó fi ní tó fi ní àwọn ti dààmú ẹ̀fọ́ yàgò tó pọ̀ ní. ìwọ́n wàá gbèsè kájú ìkẹ̀kẹ́ nínú èkó iná ẹ̀ ní ẹ ti ń ṣẹlẹ̀ ọ̀nílé lọ́rẹ̀ ó lẹ́yìn náà báraka tó ń ṣe náà fáàbù tí wọ́n bá ti ṣe náà wàhálà tí wọ́n bá ti ọlọ́mọ tó ń ṣe pé ó ti fi báraka sí fáàbù bọ̀rọ̀ jà ní àìsùn ní àbúrútọ̀ náà ti àbí wàhálà tó ṣe láti lọ jẹ́kẹ́ láti kọ́ ìwọ ọgọ́kẹ́ gbogbo ọmọ abẹ́ ní lọ kò tí ì wá ẹ̀rẹ̀ mi ká nínú àjò tó ti wà fáwọn afọ́láfà ẹgbẹ́ mi ìyẹn àlùmọ́ àlùkàtìbù ìgbàgbọ́láàbí sílé tíra lórí tó wà bẹ́ẹ̀ láti fi tọ́lá bẹ̀rẹ̀ ẹ̀lú ìrìn àjò tá a ṣe láti lọ wá àti lọ wá ìmọ̀ ó tún wáyé àpò tuntun ìrìn àjò nílé ìgbéwé ajọ́ kan orí ajọ́ méjì ìgbàgbọ́ lọ wọn ṣe láti ẹjọ́ méjì lọ́yìn lọ tó àbújẹ padà tí wọn àwọn sọ ìjọ tí wọn bèèrè gan yóò jùlọ tẹfẹlọkọ tẹfẹlọkọ lọ ilé náà jẹ nǹkan fàánù wọn bá bẹ pé ọ̀nà ìtàkùn lè fi níwọ̀n dàwọ́rọ̀ àwọn ti dàwọ́rọ̀ àbí mùhàdàrátì mùhàdàrátì àmà public lecture wọ́n yẹ pé mo ń wo ẹ̀rí ní ìpínlẹ̀ ẹ̀rọ tó bá jáde ìlú wọn àbí ṣe àárò àwọn ará àti ojúlùmọ̀ kí ìyẹn ó kọyàn púpọ̀ sínú ìyẹlẹ lómi ìlànà ẹlẹ́lómi lẹ́kọ̀ọ́kan mo yẹ pé ìlú tó dáa ní ṣùgbọ́n tó mọ̀ yìí pé àwọn èèyàn pọ̀ nítorí fáwọn oṣù wa dìkún tó fún wa lọ kódà ìlú mọ̀ ní lọ sọ fún lẹ́tọ̀ ju hálíkọ̀ lọ pẹ̀lú pé yẹn pé ẹ̀sìnú ìkàlùkù wà á fẹ́ni kí pípọ̀ kọ́ ló kàn wọ́n bí ẹ̀kọ́ ìmọ̀ tó fẹ́ lọ kọ́ ìwọ̀n náà ríra rẹ̀ ìyẹn wà wọ́n wá tó fẹ́ rẹ̀ kọ́rẹ́ẹ̀tì tó kàn wọ́n nìyẹn àmọ́ lọ bá ìrìn àtẹ́lẹ́mù yóò ká alákẹ́lẹ́ ọ̀láyà rẹ̀ ẹgbẹ́ tó tí mo lọ bá ìmọ̀ ọmọ rí mọ̀ kọjú ibi tí ìmọ̀ tí wọ́n mọ̀ bá ìrìn àìbẹ̀ ẹ̀kọ́ ni ẹwọ́n tó mọ̀ lọ kọ́ ọmọ olówó ní èyí níjọ́ ẹgbẹ́ fún ìjáde fàlẹ́ yìí láti jẹ́ olùdó ẹ̀kọ́ mọ̀ kọ́ ní ẹgbẹ́ mẹ́rù sọ́ọ́dún sórí bàlágà yóò fẹ́ kí ṣùgbọ́n ìwọ gbóǹkan pé àkíní yóò lọ bóyá kó lọ torí pé ọ̀nà lọ́n bá wọn bóyá tó ti ṣe bẹ́ẹ̀ ká ìṣe ilé gbé nínú tí ó dẹ́tọ́ ní bóyá táyà ilé ti kọ́mọ lẹ́mọ̀ ọmọ ológun ẹgbẹ́ wà lókè pé ọ̀rẹ́ wọn ń rẹ́ẹ̀sì lọ́wọ́ àfọ̀mọ́ àjòkó yóò máa pẹ̀ wọ́n sálẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn ti jẹ́ torí pé pẹ̀lú nínú ọ̀nà fàtìmọ̀ fún wáyé mi bákan náà kéèyàn máa béèrè ìbéèrè kéèyàn máa béèrè ìbéèrè gẹ́gẹ́ bọ́n sàábà náà fi kọ́ wọn àbí wọ́n rí ẹ̀sà ní nẹ́ka tó àná kùránì wọ́n mọ̀ bèèrè ànábì àwọn náà bèèrè náà sàábà ẹ̀sà tó ọ̀dà gbogbo ẹ̀lọ́ àti ọ̀kan náà béèrè béèrè kápẹ́ àwọn àfẹ́ẹ̀sì àwà ní alẹ́kọ̀ọ́bá inú àlèbéèrè àwà lọ́dọọdọ náà àlèbéèrè ní ká béèrè kádàmù ẹ̀kọ́ náà ní ẹ̀kọ́ ìsìn ẹwà àdúgbò jìbìrì tó bí ànẹ́bí lílọ tánàbí ńdá tó bí ànẹ́bí lílọ tánàbí ńdá yàtọ̀ dìgbẹ̀yìn gbọ́ ànẹ́bí ní ábà Jibril Jibril ló wáyé àtàkùn yóò àlémùkún àwọn ọ̀dọ́ ó wá látọ̀ akọni lẹ́sìn àmọ́ ń kọ́ ẹ̀sìn látara pé à ń béèrè béèrè náà béèrè tó sáǹfààní náà béèrè tó bá kọ ẹ̀sìn mu kìí ṣe àbẹ̀lẹ̀ àtàní táwọn fi dààmú àfa ibi ìbéèrè ìgbọ̀rọ̀ ìṣàkíyà tí wọ́n náà lè rìn lọ́sọ̀rọ̀ àyẹ̀wò tó ṣàkóso ní wọ́n ṣàlàyé fáti àfáàtì sírí ìtẹ́bẹ̀ àfáàdábà ìwọ́nàtọ̀ wọlé tó bá ní mọ́tí àtọ́ abẹ́dìgbé tẹ̀kẹ̀lá àfáàlì tó dáa nìkan yóò lọ́nà tó gbìn náà ìyẹn láti ká tíra àkọ́kọ́ ń bíbí àdábùkún àdábùkún sálọ́kọ́ sheikh صالح بن عبد العزيز آل الشيخ أتريتي أبي انتباهنا في المرة سيأتي كلام في الله عليه وسلم agbèrè gbèrè láti ìyá àrùn akókò dá láti gbèrè lọ́nà afá àbí ẹgbẹ́ ẹ̀kọ́ ìfẹ́ àti ìyá àrùn gbèrè tí tó dá àti ìyá àrùn pé àtẹ́sà tó dá ìbéèrè tó dá bákan ìṣubú mẹ́tọ́ọ̀dù tó dá láti fi ìyẹn náà fi máa jẹ́ ẹ̀ka fi máa lé mímọ́ sọ ilé iná nínú ìtí pàtàkì ní ọ̀nà tàbí ìgbèrè púpọ̀ tàbà fún lálẹ́kọ̀ọ́ ọ̀nà tó ti ṣe wọn gbogbo ẹ̀rọ̀rùn akọlù àbí akọlù àwọn àfẹ́ẹ̀sì ẹgbẹ́ owó yẹn òbí láyé jẹun ìmọ̀ mọ́lì kí ẹ wo ẹ̀rẹ́ tó wá gbé bèrè bèrè lọ rẹ̀ gbogbo ẹ̀rẹ́ dá bèrè jọjú mẹkẹ́nìkà máa lọ jàǹdà láti máa ra kí ní wà láti máa bẹ́ẹ̀ gbogbo ara lọ wá gbẹ́nìkan dìde bá ní ìbéèrè ìkàlù wá dágbére jọ wọ́n gbẹ́nìkan dìde wá bọ́ àlọ́dọ́ mọ́lìkì nílùú mọ̀dínà lọ́ba béèrè béèrè jẹmọ́ èyí tẹ́lẹ̀ ẹ̀tọ́ àìyí tó jìnà ní ọlọ́run ẹjọ́ tó fẹ́ mi tó ẹ kọ́rọ̀ ọ̀run ẹni kẹ́ǹtì kí tó ní kókó ń béèrè ní òní òtò gbajà wà bù ẹ́ ìjọ tẹ́lẹ̀ ẹ bá ti tó bá tó dé mi ìwọ́n ẹ̀lẹ́wọ̀n sáà sábẹ́dá àti béèrè tó náà wọ́n lé ní ìyẹn wá dé ní Mẹ́dínà tó bá ń bèèrè lọ́wọ́ wọn ní kí wọ́n mọ̀ ní kí dá ìgbà mi ní aláàlá èmi yóò dá aláàlá aláwọ̀ aláwọ̀ tí wọ́n ń pọ̀ ẹni wọn hánàkọ́mọ́lá ẹ̀rọ pé aláwọ̀ aláwọ̀ tí ń pọ̀ jù sẹ́ mọ́ bí tí mo ti wá tá kí ni ẹgbẹ́ kí ni ti bá dé délé ìwọ́n wọn ti kí sọ tó ní ògẹ̀rẹ̀ ẹ̀kọ́ mi tó nìyẹn ọ̀pọ̀ ọmọ ẹ̀kúnmọ́lì kí sọ pé aláwọ̀ àìlàmù ẹ̀kúnmọ́lì àdétorí tọ́ ti wá tọ́ ní kí ni kàfẹ́ tí ó dá ìwọ́n ti ọ̀lọ́bì kẹ́kẹ́ ilé ẹ̀nà lọ́jọ́ kò sí ọ̀sẹ̀ pàpá pé a bá ń bíbí ìkẹ́kà ọ̀sáfẹ́ ẹ̀nà ti ẹ̀fẹ́ dáyẹ̀ lọ à ìmúlẹ̀ àwọn ìbéèrè ìbéèrè lọ́wọ́ àwọn àfa oríṣiríṣi ọ̀nà ìsàmù ìbéèrè ẹlòmí ìbéèrè dàrẹ́ ẹlòmí sẹ́bi mẹ́sẹ̀jì mo kiri kan wáyé nípa àwọn ìbéèrè ìbéèrè lọ́wọ́ àfa kan tí mo sẹ́bi mẹ́sẹ̀jì kò lè mọ̀ sáàbẹ̀ àbí nítorí gbàǹdà àwọn ìbá àmì tó ń láyà kírẹ́dìtì torí kó wà tí wọ́n ṣe báwọn òkúta bá mi bá náwó rẹ̀ tí fi rìpláì ẹlòmínà ẹlòmínà ẹlòmínà ẹlòmínà ìbára tó lè pẹ̀lú ẹ̀jọ́ ní olùdíje ìjọba mi níbi kékeré pẹ̀lú ẹ̀ bá tọ̀ nǹkan tó a fẹ́ mú mi dáadáa fún ìgbọ̀ àwọn ògbó lè fẹ́lẹ̀ àbílẹ̀ pẹ̀lú sọ̀rọ̀ ọ̀nà ní ìjọ ní bákan náà ìṣẹ̀rá àtòlùkùtù ìyẹn fẹ́ sun mọ́ pàkókò pàkó ìyẹn tó bá lè lórí kí ìmọ̀ kàtírà ìmọ̀ kàtírà ìmọ̀ kàtírà dáadáa mọ̀rọ́jà àtẹ́ra mọ̀rọ́jà alẹ́tọ̀ gbogbo olùtẹ́tì ẹ̀ gbogbo ẹgbẹ́ wọn ló ń sè é ọgbẹ́ títí ọmọ láti fi síbàdàn ọmọ ilé lẹ́tọ̀ tó gbọ́ kódà kọ́tẹ́ agbọ́dé ògèrè àyíkò láàánú ọ̀sìn ọ̀dùnmọ́ lẹ́tọ̀ tó gbọ́ láti kó ìyẹn yá ju pé ọmọ olójọ́ lọ àpá àwọn tẹ́lẹ̀ ní kẹjọ tí wọ́n gé ìjẹ́ kọjú ìlọ ilé bàtẹ́ bàtẹ́ ní ìmọ̀sọ̀ ẹgbẹ́ tíra ìdẹ́nu mọ̀ kàtíra lọ láì pé ní wà sí ni ọgbẹ́ kí ní ẹ̀ṣẹ́ tí kọ́ ọmọdé kí ni ọmọ bọ́ àti ọmọrọ́jà kan náà ni àìmú idá àmì ẹ̀kọ́ tó ní ìdíkọ́ ẹ̀sí ìdágbélé àìmú idá ní ìdí wà ní ẹ̀lẹ́rẹ́ rẹ̀ tí èsì gbàgbé tó wá rọ́pò tó ìjọba máa ń bọ́ ìta ti tètè gbọ́nù tó ní fi ọjọ́ máa ṣe ìjọba tó kọ́ ọmọdé kékeré ọmọ ẹgbẹ́ tó ń ṣe mọ̀rọ́jà lẹ́yìn tó ń ka kíkà tó lè tún ká ìwọ tó gbọ́ lẹ́yìn kékeré àtúgbọ́ bákan náà mo bá kára láàrin ara wa nínú àwọn abájọ́ bí àkọ́rọ́ nǹkan máa dáwọ́ sáà lálẹ́ àbí bá ti kọ́ ká máa tó tó lọ sí léwò àmọ́ sọ̀rọ̀ ayé kò tọ̀lù ló dábàá jọ́kọ́ tọ́lọ́ bá tọ̀lù ọ̀rọ̀ ìyẹn náà yẹ kó wọn láàrin wa yà gbé tẹ́lá pé àkànàjọ mú àfikàjọ wọn kọ́ra bí nǹkan bá kájọ wọn sàlàyé kọ́ra kájọ wọn gbọ́dọ̀ ìpìlẹ̀ wò kájọ wọn gbọ́dọ̀ ìpìlẹ̀ wò ìlẹ́wọ̀n láwọn afá láwùjọ tó ń bẹ láwọn ìjòkó pọ̀ nígbà ìṣẹ̀lẹ̀ kájọ gbére wọn láàrin ara wa fúnra hmm? àwọn àfáàgbà lágbàáyé ìmọ̀wé aláàrin náà lókọ̀ọ̀kan lẹ́jẹ̀ tìrátà mẹ́fà láti rí ìgbà ìṣẹ̀lẹ̀ ìrírí rẹ̀ lẹ́kọ̀ọ́ mọ̀ nímọ̀ sí torí pé àlẹ́ẹ̀lẹ́mú akádùnwà àkọ́ ọmọ fún yẹn wọn ni wọn gbà lọ́wọ́ ẹ̀lẹ́mí ìjú àtọ́jọ́ bá tó sọ̀rọ̀ mẹ́tẹ́lẹ̀ wọn ni wọn kọ́ fún wọn ni wọn kí mọ́tí káàkiri àìmọye ìjókòó àwọn àfáàbẹ́ pé àǹfààní ìdí kébí mọ́tàbá ìsúná ìjàmọ́ àwọn àwọn kòtò bá ti dé ebi báwa bá wà bẹ́ẹ̀ tàbá wà bẹ́ẹ̀ kàṣàlá ọ̀rọ̀ mọ́ lọ kẹ́gbọ́n mọ́ mọ́tàlá wa ìgbà tó lọ sí mọ́tàlá yẹn torí ẹ̀jẹ̀ kò mọ̀ sí mọ́tàlá máa gbà dé. wọ́n náà kò fi ìkíra kan àti anabi ni wọn fana katọri kọ ẹn tó bá la ọ̀nà kan ẹ bá lẹbi ní gbọdọ mú ọmọ amẹlẹkara àbí ọ̀nà kan kò mí pé ẹyọ kan gbogbo ọ̀nà tó bá gba àmọ́ ẹ̀mí ká ẹ̀kọ́ tó mú ẹ̀ amẹkara tó fi ìyá ìṣàkó tó fi ìlú àlùmọ́ ẹn tó bá la ọ̀nà kan yẹn tẹ́lẹ̀ tó fi ẹ̀yìn lè mọ́ tí ó fi wáyé mọ́ bí a nù ta sọ síwájú bí a lè ké ìwọ̀n nọ ní bí a lè pẹ̀lú bí wọn lè lè bóyá tẹ̀mínà tẹ̀mọ́ lọ bóyá wà tí wọ́n mọ́ gbé ọ̀rọ̀ ìdílé wọn ni ọmọ nǹkan tó ọ̀rọ̀ lọ ọmọ tó lẹ́tọ̀ gbọ́ lágbọ́ tó gbọ́ ni ẹni tó bá la ọ̀nà kan láti fi kọ́ ìmọ̀ ẹni tó wà ní wọn ká ní kókó ìta àtẹ̀yìn mọ́ ìdí sáhàlà wà wọ́n láwù sọ̀rí ikọ́ ìlànà ìjẹ̀nà ọlọ́run ti rọrùn fún láti wọ àlùjẹ̀nà ìdẹ́ wọn ká ló kọ́ wa kátó bọ̀ kẹfà mú ọ̀dọ̀ ọmọ ẹ̀sìn wa sáàbà tí ẹ̀fẹ́ tẹ̀kámi tẹ́lẹ̀ ètò ìṣẹ̀lẹ̀ láwùjọ jẹ́ àtẹ̀kámi ní gbogbo ojoojúmọ́ làwọn ní ojú jáde lẹ́sìn ìpín kí ni ká ìtọ́ tí mo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá mọ́ láti rẹ̀ dàgbà ẹ̀rọ wọn. ọ̀rọ̀ náà ní àti ti gbogbo àti mọ̀ pé wọ́n nínú ọ̀rọ̀ àwọn olóṣèlú ẹgbẹ́lẹ̀ ẹ̀sìn àgbẹ̀sọ amóṣèlú ìyẹn ló tó jáde fún àtàbà sọ̀rọ̀ ní ìdọ̀la ẹni tí ò gbọ́ mú tí ò gbọ́ mú ilé gbọ́ yé àìbẹ̀ fún mi tó lè gbọ́ yé ẹ máa fọpọ́ lọ ìyẹn ṣeré ìnira bí ní ìgbà tí ẹ̀fẹ́ yágéré fún mọ̀tẹ́lẹ̀ tó bá wọn tó ní láwùjọ kémi náà kọ́ nǹkan ẹ̀sìn yìí kí wọ́n máa fi ìlàkà ìlé ṣeré torí àwọn ẹlòmíín nínú ọ̀rọ̀ ẹ̀sìn wọn tó bá ló kú kókó náà ní tó bá ló fà ó ní kó náà ní náà dákẹ́ mọ́ so ọjọ́ wa ká gbìyànjú ọ̀rọ̀ ni wà lẹ́bí náà já àdúgbò sí náà nàdá sí ìyá náà mú ìṣòro lánàá bá gbìyànjú ibi tó lọ́wọ́ ló sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yìn náà lọ́ha ẹ̀ ẹ̀yà torí pé àwọn ẹni rí ọlọ́ọ̀bà sùpánù àtàlá kìí fi wọ́n lẹ̀ ìkàfi fún ìgbìyànjú wa ọlọ́run tẹ̀sán alẹ́ fún ọ̀nà rẹ̀ tọ́wọ́ tó wa al-ikhlas al-ikhlas káfí nítorí tọ́lọ́ al-ilm ṣe aláyàdúnú ṣe ń tira طلحة بن يوسف ثانية واحدة إنه في كيلو أو كيلو أو كيلو أو كاتم تولي تمام على وجه الباعث إلى جوات اللي نبقى في جوان نمو أح في عن شباك باك وتزدي باك باك ولو روبيو bóyá wàá nìkan òun gbẹ́ni tó gbọ́lá rúbá ọlọ́run tó gbọ́lá rúbá tẹ́lẹ̀ orí bá ti wà pẹ̀lú tiẹ̀ náà kò mí ní pé náà ní sèlú tó bá wù ìwọ́dà ọ̀gá ìwọ́dà ọ̀gá àpapọ̀ tó o ti ẹ̀ mọ̀ fún ìdíje àti orí ẹ̀yọ́ náà ti kọ́ mọ́. Hmm. akọ́mọ̀ nítorí tọ́lọ́run tí ìwà akọ́mọ̀ nítorí tọ́lọ́run kò ní dájọ́ ìrìn kò sì ní ilé ìsọ̀rọ̀ ọ̀dọ̀ náà akẹ́lẹ́ àti ìṣòro lórí ìkọ́mù sùúrù ni ó ọ̀ sì sùúrù torí pé tí ìwà àti sùúrù yóò bẹ̀ fi ìfẹ́ ẹ̀tọ́ yóò fi lẹ̀ ìwà ní kọ́mọ̀ ẹ̀rí jáàmù ìkẹ́ nínú àwọn akọni أنا أرى أحكم بكم من عيوب الناس عيبات ولا أرى لكم أنا أرى من عيوب الناس عيبات كناقص القادرين على ثمانين كناقص القادرين على ثمانين فلم أر في فلم أر فلم أر في قلوب الناس عيبا كنكف القادرين على تمام كنكف القادرين على تمام قل إن غالبكم nínú àlébù ààyè tí mo ń lára yìí tó kí ẹni tó lágbára tó wà kápẹ́bù láti ṣe nǹkan parí kó ṣe déjọ́ àmì tó wá dókè ní tó wá fi lẹ̀ àlékún ẹlòmíì tó ráyè ṣe gbogbo ẹ̀ ó kẹ̀sùn tó yẹ kó mú inú ẹ̀ tó kẹ̀ sílẹ̀ náà àlékún ni àlékún ni ara gbìyànjú a sì kúrú láti ìgbà táwọn wá ta nù láyé náà. يذوق البار من طلب المعالي يذوق البار من كروم العزة وانا زيدا يزيدا ثم تنام ليلا طبعا قلوبي wọ́n tọ́jú ọmọ tó ọ̀gbìn kékeré àwọ̀ pẹ̀lú ìgbà èmi fún un ṣeré ọ̀gbìn tó ní kálọ̀ tó àwọn ọ̀tọ́ mẹ́ta ọ̀rẹ́ ń fi pàájú nǹkan tó máa bẹ náà wọ́n sì fẹ́ fẹ́ ẹ́ tó wọ́n fẹ́ yàgò ìwòsàn ní káàárọ̀ máa ń tọ́lá bá ńlá àmì ẹ̀rọ tó lè bá àrọ̀ àbí sí tó parí sátọ̀dẹ̀ ẹ̀yìn ti pọ̀ tó wọ́n fẹ́ tó bá fẹ́ mú góòdì jáde yóò wọ̀ tó fẹ́ mú àwọn ọmọ àwọn ìpẹ́ tó wọ́n ń sáàlì omi jáde ọ̀fẹ́ mi kẹkẹrà ó kó lọ́bẹ̀ mi kẹkẹrà ọ̀fẹ́ mi ọ̀nà tó máa mú tọ̀ mọ́ alẹ́ tó máa lọ mú pálí ó máa lọ́rù àkọ́ńtàkùn ló mẹ́tẹ̀ẹ́ lórí kodò ní tẹ́ẹ̀mì dídà lè mú mú àwọn nǹkan àlùmọ́ọ́nì ibẹ̀ ìwọ́n náà fẹ́ mú يعني هناك خير ليالي ومن طلب الهدى ليالي بقدر الكبد bìbí wọn wá ní ti wàhálà tó tó kíkọ́ ọdún yìí mọ̀ àmì wà bí bí gíga o ní ìlà ti wàhálà ní ìlà bí gíga ẹ wà máa ń sọ làbá nìyí kò lẹ́ẹ̀ka ìrọ̀ ọ̀nà yá lẹ́yìn من بلغ بابه فعيد معنا وذلك لكم ولو كذا تتعلم الكتاب فعليكم ولو ó tó wá kò kan láàrin ẹ̀tọ́ fẹ́ rántí àwọn ìtọ́lá bá ní ìlú láàrin ìgbà ìrìn ìrìn káàkiri àtọ́ àrùnlógún ọ̀fi ìtọ́lá dé nínú àmì àtọ́ àrùnlógún ọ̀fi ìtọ́lá dé nínú àmì. àwọn ń tọ́lá bá lè gbòdà wọn lè fẹ́ gbà á ọ̀fẹ́ náà fàgbà ọ̀fẹ́ nínú ní gẹ́rì káàdì náà tó fẹ́ wálá nígbà èdè wálé pẹ̀ kò fẹ́ wálé pọ̀ àbí kò fẹ́ wálé kí ó káìkọ́rọ̀ ayé náà kò fẹ́ kọ́ṣẹ́ à ọ̀dọ̀ fẹ́ ga ẹ́ kí ní ọ̀rọ̀ rẹ̀ àbọ̀ àdìkòrò ìgbọ́lá lẹ́yìn àmì àbọ̀ àdìkòrò ìgbọ́lá lẹ́yìn àmì ẹni ẹ́ tó lórí báyìí rẹ̀ lò lórí kí lórí akọ́bíwá tí ò lè rọrùn ní àbí tó bá jáde lókù ó fẹ́ lówó ọ̀fẹ́ jẹ́ ẹ̀rọ ẹ̀tọ́ ẹ̀fẹ́ jẹ́ tó fẹ́ lówó ẹ̀rí ẹ̀rí fẹ́ ṣe káàkiri àbí ọ̀rọ̀ ọmọ ọ̀fẹ́ nímọ̀ ọ̀fẹ́ nílé ọ̀fẹ́ tó wà láti ọ̀fẹ́ ọ̀lá ọ̀fẹ́ ọmọ ọ̀fẹ́ ìmọ̀ ọ̀fẹ́ ọmọ bá dùn ọ̀rọ̀ tí kọ́ náà ìrọ̀rùn bẹ́ẹ̀ kódà lọ́rọ̀ ayé ayé ọ̀kàwé wọn náà wà lórí àgbàfẹ́ mọ̀ èyí sẹ́nu dàbẹ́ pọ̀ ìrọ̀rùn àbọ̀ ọ̀kọ́tẹ mẹ́dọ̀gbá ká kíyèsí àwọn kùdìẹ̀kùdẹ́ tá a rí lọ́rùn mọ̀yámi lọ́rọ̀ kakọ́ mẹ́sìn tó pọ̀ gan-an ẹgbẹ́rú ìsúnmọ̀ ó débi ìmọ̀ o yorùbá ni mo ti ń dá gbọ́mọ àlùkìtàbù wákìní ìsúnmọ̀ ètò ń jẹ́ bẹ́ẹ̀ ní ìmọ̀ àdàpọ̀ ní àlùkìtàbù àsúnmọ̀ ètò ń jẹ́ bẹ́ẹ̀ ní ìmọ̀ tó ọ̀gá ní mọ̀ ọ̀tọ̀ ọ̀gá ẹ̀jọ̀ súnmọ̀ tó mú lẹ́la jọ súnmọ̀ àìmọ̀ kan yóò ṣe kéde pé pa sí ilé rẹ̀ ẹgbẹ́ kan ìmúra rẹ̀ ìsúnmí alhamdulillah barakallah fi ọwọ́ ń tajà nínú gbogbo ní ọjà yín ojú wọ pọ̀ tó múra kí ni wọ́n ti ọ́ àfa àfa tí ìjọba bẹ̀rẹ̀ lọ ẹ̀yìn alẹ́ bá fa sábà béèrè tó ọba mọ ìrìn tí jọwọ́ lójú tó ajẹ́bá yín tó sáàsù wa àdúrà ẹ̀kọ́ kò tí ì burú jù tòtò bá ti di gbogbo ògbà tó ìbá lè sọ lójú ẹ̀kọ́ ìyàtọ̀ táwa náà jà lé ayé ẹ̀kọ́ ni yóò fẹ́ yàtọ̀ sára náà jàre kódà ní ìjọba tó ẹ̀ka wá ní díẹ̀ díẹ̀ lára ló ìlà àbá àti ní ojú lọ tẹ́lẹ̀mọ́ lábúrò àtọ̀ tó tẹ̀ àwọn agbẹ́bí ojú lọ ìmúra rẹ tó gbé ọ àìmọ̀tẹ́gbẹ́ kí ni òtítù tókòtò gbogbo kan náà náà ẹsẹ̀ tó wọn náà mọ̀ ìwọ ló pẹ̀lú àbájá nǹkan náà lọ́ọ́ fi wá ọjà bọ̀tẹ́bìlì kẹ́ńtì bá ń ṣe bẹ́ẹ̀ yẹ kí ìtọ̀sọ̀tẹ́ tó wà lọ́dọ̀ rẹ̀ kó yàtọ̀ wọ́n ní fásitì pọ̀ lọ́wọ́ sí sọ ikú báwọn gáràjì ẹja lọ bàbá lọ́gbọ̀ tó ń gbé gbogbo tí wọ́n náà ń tọ́ ń láwù lókè ẹ̀ ń pè yẹn náà gbogbo ìwọ́n náà ti àríkẹ́ yẹn dún fún wọn. àfà yìí náà wò gbèsè lé nìyẹn. kọ́nà ń gbé ànábì ní al-Qur'an hujjatan laka aw alayk ìmọ̀ yẹn evidence tó lè jẹ́rìí gbé yẹn lọ́wọ́ tó lè jẹ́ tí wàá kó sí yẹn lọ́dọ̀ lọ. Ọlọ́run àtàwọn àtàlà kó sànù wa kó sàlẹ̀ fún àwọn àgbélé tó lẹ̀ sẹ́lẹ̀ kọ̀ọ̀kan ní ìgbẹ́ náà tó fà àti fúnra wa Ọlọ́run tó ń dìbò sáǹfààní wa. Gbogbo ìgbìyànjú wa Ọlọ́run àdúrà táwọn fáwọn nǹkan nípa lọ́mọ ìdókòwò ẹlẹ́mọ̀ mẹ́fíà ẹ̀rọ tọ́yìnbá àbíwá fáfọ́nà lè ẹlẹ́mí wọlé àmàlì ọmọ fàtà ọlọ́run tó àti kan gẹ́ẹ̀mù àti kíni àti iṣẹ́ kọ́nà tó mọ́ra sàrẹ̀ ìtọ̀kan وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. الحمد لله والصلاه والسلام على رسول الله. الله سبحانه وتعالى ọlọ́run ní fún ẹni pẹ̀lú pé kò sí ìgbàwé ẹ̀sìn níwọ̀n tí wà sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin gbà pé sáré ọba ti lọ yìí tó kù yẹn kò ní sáńsà ó gbọdọ̀ gbà lẹ́tẹ̀ mi tí ó bá gbà kó ọ̀rọ̀ ọmọdé ọ̀hún pé ó sì lè fàyà fún wájú ọlọ́ pàápàá jùlọ tí bá mú sílẹ̀ ọ̀là Thank you ní àwọn tó wá dé ní mọ̀kì tí yóò lè fi pẹ̀lú pé ṣé lọ́ba dájú pé ẹ̀wọ̀n ní máa ìlú ṣáájú lè rí rẹ̀. Ìgbàsẹ̀ bí ní jù kí ẹ̀wọ̀n tó ń sẹ́yìn lè rí rẹ̀. Àwọn tó ìjọba abẹ́ kí ẹnu fún sáàtì ìjọba sáàtì ìdè tó ní sẹ̀mú yìí àti kágbá bí ọmọ ọdún mẹ́rin márùn-ún àbí tọ́wọ́ pọ̀ yẹn àgbàlagbà láàrin ẹ̀ máa dúró ẹ̀ máa tẹ́ ẹ̀yìn. Èyí ó fún atẹ́gbẹ̀ẹ́ nì sọ́rí ìjọba ti sọ̀rọ̀ ti sọ́jà nílẹ̀ ẹ̀ ti bẹ̀rẹ̀ ti ṣe wíwọ́n. Ọ̀yọ̀ tó bá ti gbé. Wọ́n ti gbé ọmọ kékeré tó bá ti gbé ọmọ ọmọdé méjì. Ọmọ tó mẹ́fà mílíọ̀n tó bá sí ní ẹ̀sìn. Ẹ̀yọ́ ti gbé olú ẹ̀sẹ̀ yìí. Mọ́ ọmọ kéyì tí iṣẹ́ ti gbọ́n sí ẹ̀kú lẹ́yìn. Ìrìnlẹ̀ kọ́ ẹ̀sẹ̀ yìí kájú lẹ́gbẹ̀ẹ́ yẹn. Wọ́n máa tẹ̀ wá sá nọ́mbà. Ìyẹn tó ń tẹ̀ ẹ̀rọ àti àti ìmọ̀ kẹ̀kẹ́ tẹ́lẹ̀ náà. الله سبحانه سبحانه الله وبحمده لا اله الا انت